àwọn tó wá ń pè mí wọ́n sọ pé ah, bàbá nígbà tá a dẹ̀ ti ní president nàìjíríà ṣé à ní stop self determination struggle wa báyìí mo kí gbogbo ọmọ Yorùbá lásìkò yìí mo kí yín pé ẹ̀ka àtijọ́ ó ṣe díẹ̀ tẹ rojú mi kẹ́yìn tẹ gbúrò mi kẹ́yìn ẹ wọn lẹ fẹ́ kí n wá bá yín sọ̀rọ̀ mo lémi náà èmi náà fẹ́ bá yín sọ̀rọ̀ kì í ṣe ẹ̀yin nìkan lẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi èmi náà fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi because nǹkan ṣẹlẹ̀ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìjàgbara wa the Yorùbá self-determination struggle is growing bigger, stronger, and more powerful. Mo fẹ́ sọ díẹ̀ fún yín lálẹ́ yìí. Torí náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ ń gbé jókòó tẹ́ ò padà tẹ́ ò sùn tẹ́ ò tẹ́ díjú. Bí irú àwọn Yorùbá World Media gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ní àwọn ọmọ Yorùbá ń rí tinú wọn dùn sí yín inú èmi bàbá yín náà dùn sí yín ọlọ́run tó yàn yín tó fún yín ṣe tẹ́ẹ̀sì ṣe láì wẹ̀yìn ọlọ́run á jẹ́ kó túbọ̀ máa ṣe é ṣe fún yín ni o ìjọ tá a bá dẹ̀ máa ní yorùbá nation eh, declaration wa tí àwọn tá a máa gbé flag wa dání happily síwájú gbogbo ayé kì í ṣe àní eh, ṣe ní kọ̀rọ̀ gbogbo ojú ayé láti máa ṣe ẹ̀yin náà lè máa wo àtẹ́ máa sọ fún aráyé pé nǹkan báyìí ṣẹlẹ̀ nílé o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn tán tẹ́ ó jẹ́ yorùbá homeland or home based media mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ kú iṣẹ́ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn onímídíà tí wọ́n sí ní agbo kankan tí wà independent mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ti fún wa ṣe ọlọ́run a bá parí ẹ̀ pẹ̀lú ojú àtayọ̀. The news is that uh, the Yoruba nation self determination struggle is growing stronger, bigger, more confident. Eh, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ṣe wàhálà nílé lọ́sàn-án lóru àwọn youth wa tán kóra jọ tán káàkiri láti àdúgbò dé àdúgbò láti ìletò dé ìletò láti ilé dé ilé ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe wàhálà yẹn káàkiri. Eh, wọ́n ní ọmọ kan tó ń jẹ́ omeyo òun ni lídà wọn mo kí ọmọ mi òkú iṣẹ́ o bá mi kí gbogbo àwọn èèyàn ẹ gbogbo àwọn àbúrò ẹ gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ gbogbo àwọn ọ̀rẹ́ ẹ tẹ ẹ ń ṣiṣẹ́ yìí láì bẹ̀rù láì padà mo kí yín o ẹni sọ fún wọn pé bàbá wọn ń kí wọn o mo tún kí ẹni tó jẹ́ igbákejì ẹ tó jẹ́ the other side ẹni abroad ní diaspora prophet ológunlolúwa òun ni lídà àwọn ọ̀dọ́ wa ní diaspora mo kí ẹ prophet pẹ̀lú ẹkú iṣẹ́ náà o inú mi wá dùn pé ẹ̀yin méjèèjì àtẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ abroad ní diaspora àtẹ̀yin tẹ́ ń ṣe nílé pé ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ sì ń ṣiṣẹ́ náà gidigidi ó múnú mi dùn púpọ̀ mo dúpẹ́ o Oòduà dúpẹ́ lọ́wọ́ yín o ẹjẹ ọmọdé báyìí máa dàgbà sílẹ̀ Yorùbá nílẹ̀ tiwa ní nation tiwa not Yorùbá in Nigeria our own country separate from Nigeria prospering in the world astounding the world with achievement and progress lágbára Ọlọ́run àwọn yòókù wà even there àwọn elders advisory council wa àwọn arúgbó wọn padà táwọn bá ti ṣèpàdé ní time tó tọ́ wọ́n máa pè ní pé ìpàdé wa ń kọ́ ìpàdé wa ń kọ́ and àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n arúgbó ni gbogbo wọn wọ́n rọ́mọ ninety eight years lára àwọn tó tó mẹ́ta márùn àbí bíi mẹ́fà wọ́n rí eh, professor ninety eight years retired retired general ninety five years eh, and so on and so forth eh, gbogbo wọn náà ló ń ja ìjà yìí ọkàn wọn wà lọ ní pé kí àwa Yorùbá ká ní kọ́ńtì tiwa àwọn àwọn rọ a Yorùbá land tó tó proud tó ní progress tó jẹ́ the best on the African continent that's what they know eléyìí tó wá rí ó dùn wọn púpọ̀ wọn ò fẹ́ so wọn fẹ́ ká tètè ní kọ́ńtì wa ká padà sí nǹkan tá àwa Yorùbá tá a jẹ́ láyé yìí ìdí ẹ̀ nìyẹn tó ń fi máa ń yọnu pé bàbá àgbà ọ̀la fẹ́ ṣèpàdé àbá ìwò rẹ tó ń ṣe àgbúrò yín látàná so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn obìnrin wa tán kóra jọ tán bẹ̀ sí ṣètò náà nílé àti ní dàsóra iṣẹ́ yìí lọ dáadáa ó ń lọ gan-an ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ronú sí tẹ́lẹ̀ rí làwa ń ronú sí báyìí àbẹ̀sí ṣe nǹkan téèyàn bá ti jókòó tì tí ò padà ní díẹ̀ àìdíà tuntun tuntun á máa jáde sí yín àìdíà tuntun tuntun jáde sí wa a sì ń ṣe é mi ò ní dárúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyẹn ojú bá ní kí n máa dárúkọ wọn á ti pẹ́ jù but we are on to great things to big things to really really revolutionary things ọlọ́run á sì fún wa ṣe. àwọn àwọn tó wá ń pè mí wọ́n sọ pé ah, bàbá bàtà rẹ̀ ti ní president nàìjíríà ṣé à ní stop self determination struggle wa báyìí èsì tí máa ń fún wọn ni pé ànọ́nà a lè stop self determination struggle wa as I said it is growing stronger bigger and more confident a lè stop a lè stop well a continue ìyẹn ò ní mí pé I reject the president. Wow, ọmọ tiwa tó president. Ah, ah, no, we don't reject him. Uh, we congratulate him. He struggled because that's the way he struggled for another person 80 years ago, and that person won. So it's a good thing that he won too. So we congratulate him. However, our ah. Nigeria kò ń ṣọ̀rọ̀ our mọ́ àwọn Yorùbá at make up mind wa and it is fi ṣe pọ̀ lóde ní àwọn kan máa ma sọ pé economy to collapse yẹn the economy has collapsed It's a ṣe good. ni man show. the economy of Nigeria has collapsed and it's collapsing more and more it is not because he doesn't know what to do or he lacks courage he doesn't lack courage and he's not ignorant but Nigeria has gone beyond the realm of mending. Nigeria cannot mend. It is not possible. The economy has essentially crashed. The Naira today, just something that everybody knows about. The Naira today is, is over 1,000 Naira to the dollar, over 1,000 Naira to the dollar. Mumbai, ó mọ̀ dé one thousand ní bàbá pílẹ̀ ó ti dé ó ti dé one thousand láti jẹta monday ó ti dé one thousand tó ti kọjá one thousand lọ hmm. burúkú nìyẹn o burúkú nìyẹn o it means pé ẹni tí ó ní one thousand naira dání tó bá lọ sọ́jà ayé alẹ́nu pé nǹkan tó ń lè fi one thousand ra ọ̀hún o our people have been drowned to death. In Nigeria, mú ìtàn kan ó gbé ránṣẹ́ sí mi lánàá àwọn headquarters in various countries of the world àwọn tá à ń ra nǹkan lọ́wọ́ wọn tá à ń kó wá sílùú wa táwọn tó ń ṣe industry tá máa ra spare parts lọ́wọ́ wọn àbí tá máa ra eh, components of their fact of their industry lọ́wọ́ wọn irú àwọn tó ń ṣe cement báyìí wọ́n máa ń ra kíní kan tán pèlè clinker tí wọ́n máa ń kó wá láti Spain nǹkan kan tán bá rí clinker wọn lè ṣe cement therefore eh, wọ́n máa ń import clinker regularly àwọn tó ń ṣe factory tán ní the spare parts àwọn tó ń tó ń import oúnjẹ àwọn tó ń import aṣọ àwọn tó ń import bàtà want to import furniture I want to import different types of wood láti ta irú eléyìí táwa ò ní ní nàìjíríà àwọn import everything I want tó wà nínú No, sorry, ọmọ yẹn pé ránṣẹ́ sí mi lánàá ni ó bà mí lẹ́rù púpọ̀. exporters all over the world have now refused to take letter of credit from Nigeria. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa àmọ́ nǹkan tó ń jẹ́ letter of credit. èmi bá ń jẹ́ exporter tó jẹ́ clinker ni mò ń tà ní Spain. àwọn tó ń ṣe cement ní Nàìjíríà máa ń ọ̀dà látọ̀dọ̀ mi àkè àkè kówó àwọn òkú nídìí láti kówó ránṣẹ́ sí mi kí n tó kó ránṣẹ́ sí wọn kí n tó kó nǹkan tó ń fẹ́ ránṣẹ́ sí wọn. nọ́mbà tí open letter of credit ní báǹkì wọn tí báǹkì wọn sọ fún mi wípé owó yẹn á rẹ́dì kí n má bẹ̀rù èmi á fún báǹkì mi èmi á fún àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ní fákìmì ó yà bẹ̀rẹ̀ sí lóòdẹ̀rù owó máa rẹ́dì. That's how the business is done. Tábà ní ká máa dúró dìgbà tó owó máa rẹ́dì gan-an tí báńkì máa lówó tó máa kó ránṣẹ́ sí mi apẹ o nǹkan tí wọ́n ṣe nílé á therefore letter of credit ní gbogbo èèyàn fi ń ṣètò àwọn import àwọn export but àwọn gbogbo àwọn tó ń export all over the world ní wá ránṣẹ́ báyìí pé àwọn ò gba letter of credit ní nàìjíríà mọ́ tó gbé kò ṣeé gbọ́kànlé in other countries tẹ́ bá ti open letter of credit is sure It's is absolutely sure kò in bẹ̀rù but not in Nigeria. sí in eh, eh, wa o owó yẹn lè ṣàìwá o ẹ má kọjá yẹn ránṣẹ́ sí wọn o nǹkan tó ń sọ nìyẹn àwa ò ní kó ọjà wa ránṣẹ́ sí yín mọ́ àfi tẹ́ bá lọ san gbogbo owó nǹkan tá a fẹ́ kó ránṣẹ́ sí yẹn kẹ́kọ̀ọ́ lọ san sí báǹkì wa tá a bá rówó tá a bá gan ní owó báyìí sẹ́ndì àmọ́ sẹ́ndì ọjà sí ṣùgbọ́n pé ẹ lọ́kùn letter of credit à ní náà ní ẹ o. ẹ̀ka tó à ń gbọ́ nìyẹn. ó lé gan ni o. all over Nigeria people are suffering abysmally. àwọn sọ fún mi pé báàgì rice ó ti di four hundred and seventy thousand no no 47,000 naira. 47,000 naira. Mm. Yes. What hmm. you uh, and we don't blame the president, today's president, for these things. And it is going to be extremely difficult to bring it back to normal. àwọn èèyàn wa ń jìyà irú ìyà tí ò yẹ kán jẹ àwọn èèyàn wa ti wá ń di bẹ́ẹ̀gà rẹpẹtẹ nígboro Èkó nígboro Ìbàdàn ní gbogbo ìlú Yorùbá àwọn èèyàn wa ti wá di bẹ́ẹ̀gà bẹ́ẹ̀gà n tó kúrò nílé kan ọba kan ṣe kan fún àwọn èèyàn ní premier hotel wọn ìbá ti kí èmi àti grandma káwá lọ adébẹ̀ àwọn obìnrin wa kìí ṣe àwọn ọmọge o àwọn obìnrin adélébọ̀ àwọn ìyá ìyá ilé àwọn mothers of children náà wà níbẹ̀ tó ń jókòó about twenty five of them láti mọ́tò wádìí báyìí tí gbogbo wọn yẹ gírígírí wádìí wa all beggars nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa nìyẹn I shed tears that night because I saw the degradation of the Yoruba people in that event of that night. Yeah, I lè continue bí eléyìí. Àwọn ọmọ wa jáde yunifásitì kò ní síṣẹ́ gbogbo wọn wá ń sá lọ wọn wá ń wọ́gbọ́n tán wọn fi sá lọ sílùú àjèjì. Eh, the Yoruba nation is bleeding bleeding seriously. Àwọn mìíràn lára àwọn tí ò bá rí ọgbọ́n tán lè dá sí visa àwọn fẹsẹ̀ across the Sahara desert lọ gbọ́ lọ wọ bóòtù kékeré kan across the Mediterranean Sea ọ̀pọ̀lọpọ̀ nú wọn ló dẹ̀ kú bẹ́ẹ̀. kí n tó kúrò nílé ìjọba eh, ìjọba àgbáyé United Nations ló bá àwọn ọmọ Nàìjíríà kan gbà wọn jáde kúrò nínú ikú ní desert wọn kó wọn wálé church kan ó wá sọ pé ok àwọn máa tọ́jú àwọn ọmọ wọn yẹn wọ́n wá nìkan kó wọn wá lọ àwọn chọ́ọ̀chì yẹn wọ́n gba àwọn ọmọ wọn yẹn wọlé wọ́n fún wọn wọ́n tọ́jú wọn súpà láàárọ̀ sunday tán fẹ́ wá tán fẹ́ wá dismiss wọn pé wọ́n ti tọ́jú wọn wọ́n fẹ́ máa lọlé wọn sọ wọ́n wá invite mi kí n wá wá sí church wọn mo wà ní service yẹn wọ́n tọ́jú wọn gan ni wọ́n fún wọn lówó wọ́n fún kankan lára wọn lówó tó ń lọ bí two hundred thousand three hundred thousand naira àṣọ inú àwọn ọmọ wọ̀nyẹn dùn inú èmi náà dùn láti rí i pé wọ́n tọ́jú àwọn ọmọ yẹn dáadáa nígbà tí wọ́n dẹ̀ eh, tó ti sábìsì dẹ̀ lọ́tọ́ tí mo lọ sínú káà mi àwọn dára àwọn wá bá mi nínú káà pé bàbá ẹ ṣe ẹ wá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ yìí wọ́n tọ́jú wa gan-an ni ṣùgbọ́n a fẹ́ sọ kinní kan fún yín bàbá ẹ ní jẹ́ kó dùn yín púpọ̀ àwa ò lè dúró sí nàìjíríà ń padà lọ sí desert it's better to die in the desert than, than to live in the hopelessness and and sadness and degradation of Nigeria and the shame of Nigeria. Our Odeduro, we are going back to the desert. Yeah, that's what is happening to our young people. That is what is happening to our young people. I want to oríṣiríṣi ọgbọ́n àwọn tó ń ṣe internet eh, crop fraud tó ní yahoo àwọn kan tó ń ṣe yahoo plus àwọn tó jẹ́ pé wọ́n dúró nídìí ọ̀rọ̀ yahoo kò tó eh, wọ́n á lọ wá máa máa wá wọ́n ṣe ra máa rí èèyàn pa wọ́n máa lọ wọ́n pa girlfriend wọn wọ́n pa ìyá wọn wọ́n pa bàbá wọn láti mú ara ẹ̀ láti lọ ṣe oògùn owó àwọn ẹ̀ ló jẹ́ yahoo plus ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ ọgbẹ́ wa tán jáde ní yunifásitì they are all prostitutes ẹ̀rí wọn nígbà mìíràn there are some parks in Ìbàdàn Lagos tẹ bá kọjá ńbẹ̀ ní alẹ́ ẹ̀rí wọn tán tò lọ in their large numbers and they are all university graduates àbá àwọn àti continue bẹ́ẹ̀ yẹn nation tí ó bá experience nǹkan bí wọ̀nyẹn ó fẹ́ kú nìyẹn nation fẹ́ parẹ́ kúrò lórílẹ̀‐èdè ayé nìyẹn àwa Yorùbá àfẹ́ parẹ́ àfẹ́ parẹ́ oh gbogbo nǹkan eh, everything now Once uh, I, I read a report uh, of uh, some university professors who are linguists, professors of languages, of linguistics. Kí ni a sọ nípa Yorùbá language? Pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Yorùbá language báyìí báyìí báyìí lọ́wọ́ ní Nàìjíríà tó bá continue bó ṣe ń continue the Yorùbá language will go extinct before the end of this century will become extinct tí ò ní sẹ́ńtà màmá sọ́mọ́. Hmm. The danger is here and is is not imminent, it's already here. And the earlier we got ourselves out of Nigeria, the better. ah, àbá president ah, àbá Nigeria, ah, àbá any ethnic group in Nigeria. We just want to protect our own future. We want to protect our nation, our children forever. That's why we are doing what we are doing and we will continue to do what we are doing higher and better than we were doing before. Because we need, we must save our nation from Nigeria. Nǹkan tó wà bẹ́ẹ̀ we don't have the luxury of waiting now. We can't, we can't live and see the pain of our nation disappearing from the world. Uh-uh. We cannot. We will not. And so we will keep on the fighting. It is not a matter of anger or bitterness towards anybody. It's a question of taking care of what is yours. God, God, God has given you. God gave the Yoruba nation a great nation, a great people. And we are not going to let Nigeria destroy it for us. If we stay longer in Nigeria, Nigeria will destroy the Yoruba nation. That's, that's the truth of the matter. Anybody to buy tó bá bèlè pé òun lọ́gbọ́n kan kò sọ́gbọ́n kankan kò sọ́gbọ́n kankan tẹ́ anybody lè ní. If we stay longer in Nigeria, Nigeria will destroy our Yoruba nation. So we need to get out. We are going to get out. We cry to God all the time about our country, and we are going to get our country very soon by the grace of God. So, bó ṣe jẹ́ nìyẹn, eh, eh, ẹ má bẹ̀rù Let no Yoruba man be afraid, man, woman, or child. Ẹ má Our right to have our country, to fight for our country, to announce that we fight our country, that our ọmọ wa pín ìwé káàkiri ìgboro lọ sórí oko pé àwọn country It is entirely their right and it's entirely according to the law. Yeah. not only Nigeria àwọn òfin kan wà tí àgbáyé ti ṣe tó jẹ́ pé Nigeria, wà lára àwọn country tó sign ní ẹ̀ the international eh, the, the United Nations Declaration of the Rights of Indigenous People ní two thousand and seven only every nation every nation has a every indigenous people have a right to their freedom and that right is inalienable ẹnì kankan ò lè gbà kúrò lọ́wọ́ wọn yeah and then the African uh, uh, African Charter of of uh, Individual and People's Rights said said the same thing, and Nigeria is also a signatory to it. So our ò in òfin is according to the law, and we will continue to do any kind of lè dẹ́rù ẹ̀yin ọmọ wa tẹ́ bá ní ìdè tẹ́ bá wù yín pé ẹ fẹ́ ṣe rádì kékeré ní àdúgbò yín ní fíléèjì yín go on and do it kò sọ́lọ́pàá kankan tó lágbára láti wàá máa stop ní tí wọ́n bá dẹ̀ stop ni we are here we will start a, a, a legal battle against them yeah we will start a strong legal battle against any policeman who interferes with you when you are doing the right thing what you are, what you are doing is right bó ṣe jẹ́ nìyẹn ẹnìkan kan ò lè ṣọ́ọ̀kù wa o fọ̀rọ̀ amúni ò sí o kò sí amúni kankan it is our right to do what we are doing and we do it and mo dẹ mo dẹ wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ wa kéékèèké ẹ ò bọ́ síta kẹ́ máa jà kẹ́ máa ju òkúta kẹ́ máa da ìdúró kẹ́ máa bà mọ́tò jẹ́ kẹ́ máa lu ẹjọ́ òkú làwọn tó ń kọjá ní títì ẹ ṣe yẹn You are doing it the right way. Spreading the message by word of mouth, spreading it by small leaflets, going to the marketplaces and talking to your mothers and sisters there. That's how to do it. And you are doing it great. So I, I, I, I congratulate you and I'm very grateful to you. So that's our situation. We are not giving up our struggle we are continuing with our struggle more vigorously than ever before. But we are not doing it against the government of Nigeria. We are not going doing it against the president of Nigeria. The president of Nigeria is the president of Nigeria. We wrote a letter to President Buhari, a good letter, tá à ń sọ fún pé a fẹ́ jáde kúrò nàìjíríà ìdí ẹ̀ tá a fi fẹ́ jáde ní ọ̀nà tá a dẹ̀ máa gbé gbà ní afẹ́fọ́ ìwà pè pàdé ká ṣe negotiation káwa lè máa lọ agbọ́bọ̀ orí lẹ́tà yẹn gbà bínú kákiri ó bẹ̀ sí sọ́búrúkú gbà tó ka lẹ́tà yẹn tán bẹ̀ sí lérí máa wá tá a sáìn ẹ̀ especially èmi àti chief adéyẹmọ Sunday Igboho lérí máa wá káyọ̀ àwọn àṣọ kò sí nǹkan tó lè ṣe sí wa kò sí the only thing tán lè ṣe náà lélẹ́yìí tán try láti ṣe sí Sunday wípé kán ràyàn wá lóru kán wá pa eh, tán bá ti pàṣẹ òtútù àti tó ti kú ti kú that's the only power but on the basis of the law of the land there is nothing they can do against us àwa ò dẹ̀ ní múra wa sílẹ̀ pé kán wá pa at all bó ṣe jẹ́ nìyí we are in this struggle to win. There is no possibility of losing. There is no room for loss. We cannot lose because if we lose, our nation will perish. It's as simple as that. So, ẹ ṣé o Modupe, Modupe mo dúpẹ́ o mo dúpẹ́ fún iṣẹ́ tẹ́ ẹ ń ṣe o. Àwọn kan máa wá tó jẹ́ pé ó ní nǹkan tí wọ́n tó ń wá tí òpin sọ̀rọ̀ ṣe é ṣe o kálukú ọkọ sílẹ̀ lẹ́ni ni o gbogbo nǹkan tẹ̀ ń ṣe wọ̀nyẹn they are records for the future your children and children's children will read these records and they will spit at your name gbogbo nǹkan tẹ̀ ẹ má gbàgbé yeah ẹ̀yin tẹ́ ẹ dédé gbéra jáde láàárọ̀ tẹ́ máa máa ṣépè rẹpẹtẹ ẹ rántí wípé ìlú tẹ́ ń ṣépè fún yẹn àwọn ọmọ yín wà bẹ́ẹ̀ àwọn ọmọ ọmọ yín wà bẹ́ẹ̀ o. mo máa ń gbàdúrà fún yín púpọ̀ especially fún àwọn ọmọ yín àtàwọn ọmọ yín pé kọlọ́run Olódùmarè kó má jẹ́ kí èpè tẹ́ ń ṣẹ́kù lọ kó lọ sọlẹ̀ lórí àwọn ọmọ yín àtàwọn ọmọ yín. táàmù sì wà láti láti gbé burúkú sọnù ẹgbẹ sọnù kò sí nǹkan tẹ máa achieve we are going to help the yorùbá nation no matter ẹnikẹ́ni tó bá wù kó sẹ́ǹdì yín kó máa fún yín lówó kẹ́ lọ dàárù nǹkan kan it doesn't matter we are going to get our nation. And your name is being written in dirty letters on the pages of the story of that nation already. Ẹ gbogbo wa la lè kọ wa in gold in the story of our nation gbogbo wa la lè kọ in gold make up your mind to write your own in gold má jẹ́ ká ẹnìkan kan wá pè ẹ́ sẹ́yìn kó máa sọ nǹkan tó máa dà lóru tó máa bá ìjà tá à ń jà tó máa bà á jẹ́ má jẹ́ ká ẹnìkan kan wá pọ̀ lọ gbogbo olówó lóhùn wà tàbí gbà Eh, gbogbo àwọn ọmọ tó ń ṣiṣẹ́ iná mọ̀ wípé kò sówó rárá everybody lára wa náwó ara wa tó yẹ ká fi jẹun sí ni kò sówó kankan bí kankan but we are doing what we are doing because we believe in what we are doing that's all so má tan ara ẹ̀jẹ̀ mọ́ má rò pé ẹ eh, tí wọ́n bá pẹ́ tó ti ń dàrú á kò lè sún o èmi Bánjí jẹ́ bàbá yín kò sí tẹ́ lè ṣe tẹ́ lè fi ṣe kó sú mi kò lè sú èmi o I am in this trouble until we win yes I am in this trouble until we win you cannot discourage me you cannot frighten me you cannot irritate me I don't hear your language I only hear the language of God who says to me that what I'm doing is right and that. Uh, is going to answer me. That's all. Ẹ̀yin lè máa ṣe pé kẹ́ máa ṣe it doesn't matter. Remember, jẹ́ kí n tuntun sọ. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ni àkọsílẹ̀ wà. Bẹ́ẹ̀ ṣe ń ṣe làkọsílẹ̀ ẹ̀ ń wà. Bẹ́ẹ̀ ṣe ń ṣe làkọsílẹ̀ ẹ̀ wà kò. You cannot stop it. Kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá kákọsílẹ̀ yẹn má kọ. Akọ àkọsílẹ̀. And as you are doing it and causing your own people and uh, saying dirty things that are not true and uh, putting together all sorts of lies. So the records being written. The records are being written. And it will be against your name. And your children will read it. Your children, children, children, children will read it. And they will curse you because of you have created a bad, bad legacy for them in the world. You stop it and let us join hands together. If you don't want to take part in the struggle, keep quiet. I want you to take part. You don't have to destroy your future. you don't have to destroy the legacy of your of your life before your children. You don't have to. You can keep quiet. I don't support what they are doing, so. But for you to be doing the things that you are doing now, you are creating a terrible record for yourself, before your children, your children's children, and your and their children forever. I love you all. Give it up. I love you all without any exception. I want every Yoruba person to do well in life to prosper. I want all of you to receive the blessings of God aplenty. So I do not, I do not curse. Cursing is not in my vocabulary. I do not curse. I, God says, do not curse, only bless. I bless my people every morning. I bless my people as I sit down to eat. I bless my people in the night when I go to bed, if when I wake up in the night, I bless my people, all my people, without exception. Along akọ́wájọ àwọn Yorùbá. Nǹkan tá à ń wá ó máa máa tẹ̀ wá lọ́wọ́. Ó máa tẹ̀ wá lọ́wọ́. I have the I have the I have the assurance from the Almighty God Himself that very soon we shall be speaking as you people, and your mother. you'll be speaking as leaders and rulers of your own nation in the world. And I, I will say congratulations to you before I go to, to be with my God. Thank you very much. That's my message tonight. Uh, ẹyin dẹ́n sọ pé àti ní president a kì í ṣọ̀rọ̀ president là well, president to touch in tá à I am going to send to President Tinubu as president of Nigeria the letter that I wrote to Tinubu, I to, to Buhari, the letter that we wrote to Buhari, we are going to send it to him, that it is his right to get it. And if there is any additional things after this letter, respectfully, we will respect him. He's